gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a ń bá lọ lánàá nípa kaifa yajibu alaina an nufassira al-Qur'an báwo ni ó sì padà fún lórí wa kàmàtú al àti wá sí àlàyé lórí pé ọ̀nà tá ń gbá tó kùrán ọ̀nà méjì náà ni alkùrán àtàwọn tafsir alkùrán bilmahtu ká tú alkùrán bẹ̀rẹ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tafsir alkùrán bilra'i ká alkùrán pẹ̀lú lápá ìwọ̀n lórí alákọ̀ọ́kọ́ láwà tafsirul Qur'an bil mahthur a ní ọ̀nà mẹ́ta òun ní ẹlẹ́gbàbí tó al-Qur'an pẹ̀lú ẹ̀rí òun ní tafsir tó dájú at-tafsir bil mahthur òun ní best ọ̀nà àkọ́kọ́ tafsir qur'an bil qur'an ká máa fi àyà qur'an ká máa fi túra wa ọ̀rọ̀ ọlọ́run la fi tọrọ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì tafsir qur'an bil hadith ká fi ọ̀rọ̀ annabi ká fi tú qur'an lára tọ́nà torí ẹgbẹ́ annabi dìde ọlọ́ni wa anzalna ilayka dhikr litubayyina linnas ma nuzila ilayhi ọlọ́ni aṣọ àdíkìrì àdíkìrì ìhàdáyà bí ma'ana alhadith àwọn ọlọ́wọ́ bá lásọ hadith kalẹ̀ fún annabi litubayyina linnas òun lọ́wọ́ fi sí àlàyé fáwọn ènìyàn ma nuzila ilayhi ìjọ lọ́wọ́ sọ ẹlẹ́ẹ̀kẹta قول تفسير القرآن بتفسير الصحابة أو التابعين كافي إتما àwọn sọ̀hábà lọ sí gbà tó kò hàn káàdà tó bẹ́ ọ̀lẹ́lẹ́ kẹta náà àtàwọn tábẹ̀rẹ̀ ilé ìlàwà sàlàyé lọ́wọ́ lánàá àfíwá fún wọn ní àpèjúwe kan nínú tẹ̀sílù sọ̀hábà tó já sí pé tí ẹ bá ṣe pé sọ abáyẹ tú ni áyà yẹ àbá ti gbọ́yé pẹ̀lú ìdí lábáwá kò sírù mọ́ta lé ní pẹ̀lú lábáwá àlérí gbọ́yé sọmọ́tẹ́fsí sọ̀háàbá ṣe bá ní sí olójágbọ́yé ọ̀rọ̀ nípa àlìbìnà orin láfíwá sọ lánàá pé tẹ́ máa ń bèèrè lọ́wọ́ pé mú wánú alùkùnhálì kẹrì àwọn òfí àdísì ṣe pé àwọn kan bẹ láyé tán sọ́bà àdísì àwọn òfí àdísì inú kan lẹ́mí fẹ́ o pàánù kan ti mẹ́rọ fún mi o wallahi lára mu'jiza ìjẹ́ ànábì Muhammad òun náà ní gbólóhùn báyìí ànábì ní àsìkò bọ̀ wá o tẹ́mẹ̀ rí àwọn èèyàn tí gbogbo yẹn bá ń lọ kẹ́kọ̀ọ́ yóò náà sẹ̀ síwájú ilé rẹ̀ ní kò ní lọ wàyàtí ilayhi hadith ọ̀rọ̀ ìmẹ́ ànẹ́bì fún àmọ́ àṣẹ tí gbọ́ rẹ̀ bóyá lórí mẹ́sí alákàtà ń fa ànẹ́bì ni yíò wá fi sí pé baynana wà baynakum kitabullah àfádìsì wà ní náà fẹ́ anábì ni ẹjú kó yí wọn tí ò bá yí wọn tẹ́lẹ̀ ma harrama Allah aw ma harrama rasul kama harrama Allah anábì ni tẹ́mi anábì ní ni gẹ́gẹ́ bí tọ́lọ̀ sọ pé náà kò lura wọn lọ so wọ́n lè lura ẹ fún wa ní ẹ̀rí nínú Al-Qur'an tó ní orin ọ̀dá ká ma gbọ́ music Suratu Luqman غلام ayẹlẹ kelo ẹlẹ kẹfà àwọn ni pé wọ́n ní àwọn tó tó lè máa fa ishkal tàbá sọ fáwọn èèyàn ta pé àwọn ọmọ ní orin àwọn èèyàn gbà ó wá láwọn ṣubú àwọn tó wọ́n kó wá àwọn ní ká yanjú àwọn ṣubúhà yìí ká yanjú wọn náà ká tó máa tẹ̀síwájú lọ́bi tẹ̀sí táwa ń lọ kí ni ṣubúhà náà àwọn ṣubúhà náà pọ̀ nínú rẹ̀ ni pé wọ́n ní síbá níbi sallallahu alaihi lójú ayé rẹ̀ nígbà tí ń lọ Madina láti maka tí ó wọlé àwọn ọmọ kéékèèké Madina àtàwọn obìnrin wọ́n fi orin àti lù àti jó wọ́n fi pàdé ànábì ká tó lọ síbi eléyìí ẹ̀jẹ́ káfà jú ìtumọ̀ orin àwọn nǹkan mẹ́ta ni ó kó sínú àbí ká ní gbólóhùn nǹkan mẹ́ta yìí wọ́n jọra wọn táa bá sí ń papàdé nínú kéwú nínú tírà táwọn àfá bá fẹ́ tú fún wa orin náà wó tú fún wa ọlá wọn ò rí èdè míì tí wọ́n lè lò fún orin náà wó tú gbogbo ẹ̀ gbogbo èsì jọra wọn wọ́n pè kíní kan ní aṣíìrù tí mo pé aṣíìrù ẹni tó bá jẹ́ ọmọ lárúbáwá abẹ́ni tó gbọ́ èdè lárúbáwá tó má ti dápọ̀ aṣíìrù yóò ti yé pé tí wọ́n ń sọ ní àwọn bá bá kéwú débẹ̀ táwọn bá ń gbá but only to túnmọ̀ lọ́nà tá ní ọ̀nà àwọn lárọwá kọ́dá àwọn èdè míì tó bá tó ń lajú àwọn náà tó ń láwọn tó ti ní túnmọ̀ lọ́dọ̀ túnmọ̀ náà tí ò ní jẹ́ ìtumọ̀ táwa gbà lérò ìtẹ́ ń pè bẹ́ẹ̀ ó ní ọ̀rọ̀ téèyàn sọ àmọ́ ó sì kí ni ó ní òṣùwọ̀n ó sì parí pẹ̀lú kọfíà ìtẹ́ pé kọfíà olùkọ́ yẹ pé láàmù ló parí ẹsẹ̀ orin àkọ́kọ́ gbogbo orin tẹ́bákẹ́kọ́ tẹ̀lé kí ní ó parí ẹ̀ láàmù náà lọ́gbọ̀ parí ẹ̀ èyí tí mo bá parí tí mo náà ló parí ẹ̀ tó wà nísìn ó wá pọ̀ bẹ́ẹ̀ bí àwọn orin ti bẹnu fàwákíò sáptà hayatu bilamali hayatun mudillatun kalamu bilaja'i kalamu mọ̀dọ̀ yẹ̀rù kí ló parí ẹ̀ kàlá mọ̀dọ̀ yẹ̀rù kí ló parí ẹ̀ àárín wà ìkúnta zamẹ́lì fa'anta muhabbabu wà kọ́ùlùka mọ̀tìlú wà hukumuka yukibẹ̀rù kí ló parí ẹ̀ àárín ayatu bila taqwa وإن كنت ذا تكوى وأنت تكون لربنا أمينا من الدارين فيما يفسع كله قارئ إلينا نقول الشعر قل النبي صلى إن من الشعر لحكمة أما من الشعر يتوني أبنى so ilé inú wa ní ẹ̀rí táwọn ẹ̀mọ́ ń lò kọ́dà náà bí sọ pé iná mínà ṣírí kìí sí orin táwà ní kìí sí haram àmọ́ yóò bá kí lápè orin lápè tí ó sàǹfàní ṣe orin wọ́n arínú ẹsẹ̀ méjì mẹ́ tó wúlò ẹsẹ̀ méjì òsìnkí nìyí kò wúlò mẹ́ ó ṣe rí ọ̀rọ̀ Ànábì inna mina shi'ri la hikma ẹsẹ̀ méjì tó wúlò tí ó wúlò ní ó ní ayatu bila mali ìsẹ̀mí tí bá ti lówó ayatu ẹ̀kọ́ sí lòtọ́ ni kàlámù bí ọ̀rọ̀ tí ẹ bá ti ń sọ tí ó bá ti sí ìfún ọ kàlámù ọ̀dọ̀ ìyáhù ọ̀rọ̀ tára láre ni wà ń kúntà dámẹ́lì bọ́ bá jẹ́ olówó wà ń tà muhabbabu ìwọ làwọn èèyàn ma nífẹ̀ẹ́ sí àtìfò wàyí kúntà zámálì tó bá jẹ́ olówó wọ́n tàbí hábàbù náà ni ah. ọya àti ó ti dàrú alimuhi ẹsẹ̀ méjì kò mọ́gbọ́n lọ káwá ní ìsẹ̀mí tí ó bá ti lówó lọ ìsẹ̀mí yẹpẹrẹ ni ẹwà omi tó tẹ̀lé ó wá ní àyátúbìlá takuwa ìyẹ̀mí tí ó bá ti ní bẹ̀rù ọlọ́run àyátúmọ̀dé látùn ìsẹ̀mí yẹpẹrẹ ni ó bá lákáyọ̀ bí lákáyọ̀ mú ilé ìmọ̀gbọ́n lọ́wọ́ a jẹ́ pé tá bá fẹ́ dẹni yẹpẹrẹ a ma wá ìbẹ̀rọ Ọlọ́run tọ̀hún so ilé ìpè ní àṣírí àmọ́ tá bá fẹ́ tún ní èdè Yorùbá náà kí lápè lẹ́ẹ̀fì láwọn àfá wọn ni kọ́dà àwọn àfá olórin sọ pé irú àwọn oníbáyìí náà máa ń ká lọ́dọ̀ àwọn eléyìí kí náà pé eléyìí ẹ́ náà pẹ̀lú ẹ̀ ẹ́ náà pẹ̀lú ráìmù lẹ́tún pẹ̀lú ọ̀dá ẹsà mú lọ́wọ́ tẹbá fẹ́ túrú ní Yorùbá èyí tẹ́ pé ní àbí náà tẹ́lẹ́ pé Yorùbá kílẹ̀ pé náà lẹ́pẹ́ àbí òun tí ẹ̀ kìí ṣe dandan ni kó bára wọn bí ti eléyìn òní kílẹ̀ kó eléyìn òní ẹ̀wọ̀n kílẹ̀ ilé gbogbo eléyìn go attempts ọdẹ ọ̀dá ẹlẹ́ẹ̀kẹta òun ni alìgínáà òun náà pè ní music alìmùsẹ́kò kí náà pè léyìn ẹgbẹ́ òun ní gbogbo ìran orin tó má ti wá lùlù sí òun náà pè ní music kò bá jẹ́ alákọ̀ọ́kọ́ náà tó má ti lùlù sí kí ló dìun ó di music kò bá jẹ́ lẹ́kẹ́jì náà má ti lùlù sí ó gíní yìí ó di music èyí tí Islam ní ò dá gangan ní alìgínáwó gbogbo orin tó má ti gíní yìí tó má ti lùlù sí kọ́dá kò bá jẹ́ pẹ́ tó lùlù sí àfẹ́ láwà nílé ìgé àfẹ́ láwà ní ó so yí tàbí wáyé nínú àmìnà ṣírí ilẹ̀ hikima irú àwọn ṣírí alákọ̀ọ́kọ́ ní wí na nínú àwọn ṣírí wà tó wà mẹ́rin pé wọ́n ni wọ́n fi ìlú tíjó tó rin tayọ̀ náà fi pàdé ànábì ní Madina láwọn Madina ẹgbẹ́ bẹ wọ́n kọ́ sírọ̀ wọ́n àmọ́ kò sí dẹ̀lú fún kò sí ẹ̀rí fún pé wọ́n fi ìlú pàdé ànábì wọ́n pàdé ànábì lóòtọ́ o àmọ́ wọn ò fi ìlú pàdé rẹ̀ pẹ̀lú ẹ̀rí méjì ẹ̀rí alákọ̀ọ́kọ́ àtẹ̀rẹ́lẹ̀kejì níbi orin gan náà láti rí mú ìgbàtí ẹ̀sà àdíjì dáa ní pẹ́tọ̀ yìí fún níbi orin yẹn láti rí ẹ̀rí méjì gbogbo yá ah, pẹ̀lú orin tẹ́ kọ yíò tẹ́lẹ̀ pàdé àtẹ́bí orin náà lùlù sí àbí wọn náà ni só orin náà lùlù sí àjẹ́pẹ́ irọ́ ni kò ṣẹlẹ̀ orin ní yàwó kò ṣẹlẹ̀ tálọ́mù nínà kan tọ́lá albádìrò aláìna saniya tó lè wá dá ẹjẹ́ tọ́lá albádìrò aláìna albadiru anábì ní jẹ́bẹ̀ lótọ́ wọ́n o o o jáde jìrà si alẹ́ kan náà tọ́lá ó yọ sí alójìjì min sẹ̀níyàtìl wàdà ìgbà tí ó yọ jáde láti ààyè sẹ̀níyàtìl wàdà ààyè kan ní jẹ́bẹ̀ bí kí ẹ jáde sí wa láti bó láti ẹ kọrin ààyè kan ní jẹ́bẹ̀ àwọn ààyè tí wọ́n àwọn afáwà ààyè tán láti náà ti jáde yìí kèé sọ̀nà mọ́ká bí káwọn pé yẹn ń bọ̀ wá láti Kánò ó wá gba Ọ̀yọ́ jáde sí wa eh àwọn afáà ní àkọ́kọ́ nù níbi orin mọ́ fi jẹ́ pé àwọn kọ̀tànkọ̀tàn tẹ́bá lọ́wọ́ ní Zadul Mi'ad tí afáwà Ibn Qayyim àti ah, tíra yìí tíra tó fi kọ síra ní sallallahu alaihi wasallam kíní kan mohit ìran tí ó kọ tíra yára tí ẹ bá lọ wo bẹ̀ ìgbàtà ń sàlàyé àdọ̀rà nẹ́bí wọ́n ní orin yìí wọ́n kọ irú ẹsẹ̀ òní àmọ́ tó bá yẹ kí wọ́n kọ tó bá yẹ kí wọ́n kọ bí afá Ibn Qayyim àdìjẹ́ òsìbó ṣe sọ ó ní ó jẹ́ sí pé níbi orun ìgbàtà ń darí ogun Tabuk pẹ̀lú bí tẹ́ ọba níbi ti jáde sí yìí irọ́ ni ọ̀nà mọ́ka kan èyí ò sí lé gbábẹ̀ láíláí kó tó gíní yìí kó já sí mọ́ka proof àkọ́kọ́ nù ẹni ẹ̀kejì wọ́n wá kọ̀dìjí ìtàlì sharaftal Madina wọ́n ni wà nẹ́bí ọdé láti wá kó ìbá ìlú Madina ẹbí ìgbàtà nẹ́bí dé Madina òun là nẹ́bí ni wọ́n gbà tó wọ́n Madina òun náà tó fún ní alìmọ̀dínà tó nàbà wùyà kánẹ́bí tó débẹ̀ yẹ́ tírọ́mù ní jẹ́ ó yẹ ìtọ́ ẹkọ́ wà mẹ́ kò yẹ kó jẹ́ Madina tó ẹkọ́ wà mẹ́ yẹ́ tọ́pù lè ẹkọ́ wà mẹ́ a jẹ́ pé wọ́n sẹ̀ hun orin orin lẹ́gbàtà lọ́mọ́ ó di méjì ó túnkù kan lábẹ́ rẹ̀ gbogbo ìtawà sọ iná àwọn ilẹ̀ àwọn ọ̀gbá wọ́n dáwọn tó ní ilẹ̀ àwọn ọ̀gbá wọlé ó dá àgbá ah, ok àwọn àgbà fún yín bẹ́ẹ̀ àgbà fún yín pé ó dá wọ́n kọ rìn yí pẹ̀lú pàdé ànábì wọ́n sì lùlù àgbà bẹ̀ fún yín nítorí àgbà kálíbà tó rán lọ ní o kọ́ bà dáríwó àmà àgbà bẹ̀ àmẹ́yìn náà sọ pé nígbàtí anẹ́bí ń bọ̀ wá sí Mẹ̀dínà oníwọ́n fi orin pàdé rẹ̀ àbí na ẹjá fẹ́jẹ́gbẹ́ kaba náà ká bọ́ ẹlẹ́ẹ̀kejì ibi ìrújú kejì máa ń lò ní mẹ́ àbí ibi láti wá rí èsì èsì tàṣọ yìí láti wá rí Abu Bakr Siddiq radiyallahu ta'ala anhu wọ́n ní ó wọ́n nílé ànábì ìjọ kan ní yàrá Aisha o wá rí Aisha àtàwọn ọmọbìnrin kéékèèké tí wọ́n gbé Madina tánà sí dédé Aisha ẹgbọ́n mikẹlá Aisha náà ó ní wọ́n kọrin wọ́n sì lùlù fún wọ́n kọrin sí gíní yìí wọ́n sì lùlù abubakar wá wọlé ó bá wọn lẹ́rù ṣe sí ànábì sí jòkó tí wọn ànábì wọn wọn tí ẹ̀ <laughs> wọ́n ní kọ́dá ń pé ànábì wọ́n tó kọ orin kan láwọn yí ànábì níbi orin náà wọ́n tó yí ànábì bẹ́ẹ̀ wọ́n ní wà fi ní ànábì yù yàálá ma fi gọ́dà ìtàtí yà ìbẹnu wa báyìí láàrin wa annabi muhammad ojúsí ọlọ́run tó fẹ́ràn jù fẹ́ kí ó mọ kọ̀kọ̀ annabi ní sí ojú tó bá yín òfin ẹmọ́ bá débẹ̀ òun tẹ́ rí bẹ́ẹ̀ sí mọ́ yín àwọn àbáyín tẹ́ sí yìn ìlú yín ó lè kẹ́ mọ́ yín ẹmọ́ bá lọ́dọ̀ tèmi o annabi ah, ah torí pọ́mọ̀ elisha ó kàn jagmọ́ ní ìkáṣe yìí ni mizmaru shaitan fi baiti nabi irinṣẹ́ ìsù irinṣẹ́ ìsù nílé ànábì ká tó gbọ́ ìsì ànábì Muhammad ìbéèrè tí ìbéèrè ni pé ìjẹ́ àbákìrì só lágbára láti pè kankan ní irinṣẹ́ ìsù láì pé Ọlọ́run ló sọ bí àtànábì só lágbára rẹ̀ níwájú ànábì a jẹ́ pé ó ti wà ní hadithi mi tí ànábì sallallahu alaihi wasallam ànábì ní àwọn ohun méjì kan bẹ mal'un fi dunya wal akhirah àwọn méjì yẹn wọ́n ti sẹ́bílé wọn láyé wọ́n ti sẹ́bílé wọn lálìkìyàmà alákọ̀ọ́kọ́ òun náà ni ohun ohun tí ma ń jáde látàrí àwọn èèyàn nígbà tó kú bá ẹlẹ́ẹ̀kejì òun ni almizmar òun náà ni móló bí mísìkì ló náà inda ni'ima nígbàtẹ́ bá ń ṣe nǹkan dẹ̀ra lọ́wọ́ tẹ́ǹtẹ́yàwó tẹ́ǹsẹ̀ kó mọ́ kẹmọ́ á lù wọ́n ní ohun méjì ní ọlọ́ ti bínú sí ìyẹ́ ló fà á tábákì tánàbí wá fi ń wọ́n tí wọ́n fi sọ̀rọ̀ tábàbí wá láyà fi ń sọ̀rọ̀ ẹ̀yà padà sí ọ̀rọ̀ àkọ́kọ́ àwọn tí wọ́n sọ pé wọ́n ń lu ìlú pàdé ànábì wọ́n ràwọn tó ní bàndírì ni <laughs> wọ́n ní bàndírì náà bàndírì wọ́n ràdébẹ̀ tó jọba rí láyé wọ́n ní bàndírì wọ́n lu pàdé ànábì àwa ní àgírí pẹ̀lú yín pé bẹ́ẹ̀ ni a já sí pé wọ́n ti máa ń lu kíní yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láwọn ará Màdínà wọ́n máa ń lu àmúgbàtà nẹ́bí dé Mẹdínà ó sì kíni yìí ó sì ní haram fún wa bó ti jẹ́ pé tàbá ákànù kùhání pé yas'alunaka 'anil hamri wal maisir inú kwan lọ́wọ́ tá ti ká pé wà nẹ́bí wọ́n bọ̀ wá bèèrè lọ́wọ́ rẹ̀ nísìnyí ní Nigeria bed lẹ́pẹ̀ ṣúọ́bẹ̀ wọ́n wá bèè lọ́wọ́ wọ́n wá bèè lọ́rẹ̀ ní sí o a ní kọmùrì wọlmẹ̀sí nípa ọtí mímu àti Nigeria bed wọ́n wá bèè lọ́rẹ̀ tẹ́tẹ́ títa bàbá jẹsà àbílẹ́pẹ̀ bàbá jẹ̀bú anẹ́bí ọlọ́ni wọ́n wá bèè lọ́rẹ̀ tẹ́tẹ́ títa àtọtí mímu àǹfààní ń bẹ ń bẹ fáwọn èèyàn àmọ́ ẹ̀hẹ́n wà gọ́ọ̀rù hùmà àmọ́ ìnira bẹ̀ ó ju àǹfààní rẹ̀ lọ tábákà ilé ìlú kùránì ìbólówà ọlọ́tí kí lówó sọ iná nǹkan wọ́n láǹfààní bẹ́ẹ̀ bí ọtí áyà padà wá wá tó yẹ tó pa ọtí rẹ pápátá innamal khamru wal maisir ọlọ́run ní ẹ̀rí ọtí àti tẹ́tẹ́ títa wal ansab wal aslam rejizum min amali shaitan ẹgbẹ́ nínú ìṣẹ́sù ló sì wà áyà yìí òun wá pa ìdájọ́ rí àásìká méjì tó ẹgbẹ́ lè tẹ́ kàí náà pẹ́nú àdísìlẹ̀ ti ìkànnà tó kà fún yíò dá anẹ́bì ti padà ṣe ìlù lílù léèwọ̀ nígbà tó débó nígbà tó dé Mádínà ìyẹ́ ni agbákìtọ̀ pé ah mizmaru shaitan fi bayti nẹ́bí inisẹ́ sún ní sí ànẹ́bì ẹjá padà sí bí ẹlẹ́ẹ̀kejì kí lànẹ́bì wá fi àwọn méjì lẹ́kọ́ máa lú alùgbádùn wàhádá ìdúnà wàlìkọ́mí ìdùn gbogbo ọjọ́ kọ̀ọ̀kan náà lọ́dún wọn tó máa ń ṣe o wàhádá ìdúnà eléyìí lọ́dún tiwa àwọn àfáwà ṣe istinbat istinbat tá ń sọ yìí èmi àti àkápá rẹ̀ o fàníyàn kòmínìẹ̀ kòmínìẹ̀ tọ́wàdá sí rọ́fù tọ́mọ́ ní istinbat káàkà àyà àbí hadisi káà ní tí àyà yìí ń sọ ìdájọ́ rẹ̀ rẹ̀ láì ṣe pé ìdájọ́ yẹ direct lókínì yìí inú isi àwọn àfà ni àwọn àfà ni pẹ̀lú tá ọdún ló lẹ́tọ̀ọ́ kí nínú ọdún torí ànẹ́bí ò sọ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká ní ó ti di halali ni tí a bá kí sọ pé mẹ́sìmẹ́rù ṣe ìtàn fi bẹ́ẹ̀ ti nẹ́bí iníṣẹ́ súnlé ànẹ́bí yóò fún ọlẹ́sì pé àà èyí tó sọ ní ìdájọ́ rẹ̀ sí nìyí ó ti kọjá àmọ́ ànẹ́bí sọ pé àà ìjọ kọ̀ọ̀kan ni wọ́n lọ́dún tí wọ́n o ọdún tí wọ́n náà rí ajẹ́kó lẹ́tọ̀ọ́ ọdún àwọn olóòlẹ́tọ̀ fún ọdún kan máa lùlù kìí sí àgbàlagbà ẹgbẹ́ kìí sí ọkùnrin kò fìtì ọkùnrin kò fìtì àgbàlagbà ẹ̀yìn ẹ̀mọ́ wọ́n sí kágbàlagbà bọ́ sí táwọn sí kó máa jó lọ́kùnrin ẹ̀yìn gbé sí láká ìrọ̀ àwọn dọ́kítà láró kábọ́ta kó máa jó ẹkó ti yóò rìn ẹ̀la àbí sọ kàmọ́lì dínì kìí àbí dèdè ní dàgbà sára wọn <laughs> bí àwọn ẹbí àwọn akọ̀dìríyà àti kékeré wọ́n ti ń lù fáá wọ́n á dàgbà sí i ó ní òfijọ́ wá lójú amákírù kéka agbọ́ sí àdámà ó máa sí láyìí ah, wèrí àṣẹyàn ni sí kàmálì dín ní aláì kò fìtì àná Muhammad kò sì fìtì ẹni wá jẹ́ ọgbọ̀n àmá àwọn obìnrin fọ́nàwọ́n bá rí ààrẹ tí ààrẹ bọ́ sójú àgbó ti ṣe báyìí ọ̀ ní sẹ́mà àmá bàbá alájì kan ṣe yìí ni <laughs> àwọn obìnrin wọ́n máa ń ṣe kí tó wá sí gbogbo obìnrin aljuwerat juweriyat àwọn obìnrin kéékèèké ó lẹ́tọ̀ọ́ fún wa káwọn ti kẹ́ ìgbà méjì ló lẹ́tọ̀ọ́ kí wọ́n lu ìlú ìgbà méjì ìgbà alákọ̀ọ́kọ́ nù ìgbà ẹlẹ́ẹ̀kejì ìgbà nìká ìyàwó ó lẹ́tọ̀ọ́ kó mọ́ dọ́ọ̀lù àwọn obìnrin ní sílò mọ́ ti wá lù tó jágbó ní wọ́n mọ̀ àwọn obìnrin kéékèèké náà ni wọ́n mọ̀ lọ lù fún ìyàwó fọ́nbà ẹgbẹ́ tí ẹkọ́mọ́dé ìyàwó nìkan ẹgbẹ́ mọ́ sí lọ́rin ara wọn súnà ànábì tó sì dáadáa lórí mu bàbá ìdẹ́sẹ̀ tó bá súnà wọn á kù nínú àwọn súnà tó dáa tó ti fẹ́ parẹ́ lọrin nísìnyí òun ni tó bá obìnrin lọlé ọkọ àwọn ọmọ obìnrin kéékèèké lé wọn wọ́n wá gbé kéńgbé wọ́n wá gbé lọ ilé àti wọn lọ́hùn bá ti kí ni sẹ́wọ́n ẹlẹ́wà wíkẹ́ sàlámù onílé wọ́n máa lù kéńgbé òní ó ṣe dédé súnà ní Muhammad sallallahu alaihi wasallam sọ́nù kéjìgbé níkẹ́ ṣe pàtí kéjìgbé níkẹ́ kó bá ń dín ìtàkẹ́ tó wọ́n lójú àgbò kọ́dé ìyàwó jáde jáàsì wọ́n lò nísìn wọ́n sì ní à bandiri yìí níjọ ọ̀nà kéèsáwọ́ lásán kéèsáwọ́ lásán ẹ mọ́ pé lù mọ́ kòjú wádìí nísìn jáàsì tán fi lù tán sọ́ọ̀sì tán lò ní chọ́ọ̀chì ọlọ́run sàmàná wa so eléyìí jẹ́ àwọn òrùjú tó lè wáyé mẹ́rin ẹ̀ so gbogbo àwọn òrùjú yóò wà bẹ́ẹ̀ lánàá àbí ló tó sẹ́kù àwọn òrùjú wà bẹ́ẹ̀ lánàá so haram òun náà ni music so Qur'an lè ráàyè ká tú àlùkùnhàn pẹ̀lú àkáyíwá a lè tú àmọ́gbà wọn tó lè tú òun nígbà tó bá jẹ́ sí pé awo tafsir Qur'an ààríbi tí Qur'an ti tú awo súnnà ààrí túnmọ̀ rẹ̀ àwòtàwọn sọ̀hábà àtàwọn tábìrin àtíkìní ààrí ìgbàlókà kàtíwà náà ká ẹjíká náà fi ìmọ̀tíwà gbé kìí sí lákàí ìmọ̀ ní àwọn afẹ́ àmọ́ lo ẹ̀rí kan pẹ̀lú ẹ̀rí yẹn afọ́wà albani rahimahullahu ta'ala wọ́n ní ẹ̀rí yẹn kò lálàáfíà wọ́n ní hadith sahihu ni nígbà tí Ànábì sallallahu alaihi wasallam tó rọ Mu'adh asara ọ̀nà Mu'adh bin Jabal ọ̀nà lọ sí Yaman Ànábì wọ́n ń bèèrè lọ rẹ̀ pé bima tahkum bọ́ bá débi tọ́ ń lọ yìí kí ló máa fi ṣe ìdájọ́ fún wa torí pé àyà Kùránì ti sọ̀kalẹ̀ kò sì sí fóònù yámẹ́ni sì dìnà sí Madina tó bá débẹ̀ lọ́wọ́n fi dájọ́ fún wa ó ní ahkum bil Qur'an aw bi kitabillah ìmọ̀ fi kọ̀hánì dájọ́ ó ní àníbẹ̀ fa in lam tajid fil Qur'an ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ yìí àbí béèrè tí wọ́n béèrè lọ́rẹ́ kò sínú Qur'an ó bí súnà tó kù ní wàlú àdísì ànẹ́bì tí mẹ́lọ́rọ̀ tẹ́lẹ̀ pé wọ́n bẹ̀rẹ̀ ọ̀rẹ́ náà tọ́túrí náà kò sínú kí lọ́ tó se kọ́ bàdà lákàíwá orúkú tásọ́lánà a ní kò ní kìí sọ̀kalẹ̀ tán alìkọ́ni sọ̀kalẹ̀ tán súnlẹ̀ sọ̀kalẹ̀ tán ó wà ní àjẹ́hìd bèèrà yìí níwà gbìyànjú pẹ̀lú làákàyè nígbà náà a anábi sọ̀rọ̀ pé alhamdulillah wafakọ́ rasulahu rasulillah mo dúpẹ́ fọ́lọ́run tó fi òjíṣẹ́ rẹ̀ yẹ òjíṣẹ́ mi ànábì tó fi ṣe dédé tó fi wà pápọ̀ rẹ̀ pẹ̀lú ìṣẹ́ ọlọ́run bá ìyẹ́ pé tẹ́ pé in tó nágbà lérò nìyẹn so ilé ìlànà àpapọ̀ pé a ní pé tafsir bi ráàyè ìmúlẹ̀ kéde ó wọlé lọ́dọ̀ àwọn tí wọ́n gbà pé àdìsí yẹn lálàáfíà mú wá ní tafsir ráàyè méjì ló pín sí al-mahmud wa ti al-madhmum àwọn kan bẹ tó wọlé òun lè tí ẹ bá tó wá tú tí ó tako alùhàn tẹ́kù ìmọ̀tẹ́ ní àbáwọn òye àbáwọn kan tí tẹ́lẹ̀ ń ṣẹlẹ̀ nísìnyí tí ó ṣẹlẹ̀ lójú ayé ànábì òun lẹ̀gbẹ́ náà ayà yìí náà ọkùnrin yìí ó bá mú bẹ́ẹ̀ wọ́n ní kò sí tó burú pẹ̀lú eléyìí àmì tó burú jù òun ni tẹ̀síìrù ráyì tí ó bá lákàyè mu tàwọn Súfí kíyàn nígbà náà pé mọ́ sí tó kọ́ á ojú àlálọ́wọ́ ti rí àbí kó ní káṣfù ni ó kàn déròjì náà ni ìlhàmù ni ó kàn dé ìkàn jáde náà ni bí ó sì máa jẹ́ wọn jáde òun ni tẹ̀síwò àwọn Sufi àwọn Sufi tán máa ń lo tẹ̀síwò Jalalain tán máa lo Ibn Kathir tẹ́ni ẹ bá ń pẹ̀rẹ̀ Sufi kìí ṣe Sufi kò mọ́ tí ń ṣe ni kò sí tó kan Sufi pẹ̀lú azọ́hìr Sufi èé tú zọ́hìr àwọn súfí gidi ní o sára àwọn tí wọ́n ń lo tẹ̀fsìrì Jalalaini ní ọlọ́gí nínú wọ́n kàn pèrè àwọn súfí ni ìbá ń sọ dáadáa àwọn súfí ẹni tí mọ́ súfí dáadáa ní Nàìjíríà oníkìjì bá ní gbogbo ẹkù rádàrádà wọ́n ń ṣe wọ́n ṣe súfí wọn ò mọ́ sọ́pẹ̀ súfẹ́ ekìjì pa ìká onímọ̀ sọ́pẹ̀ súfí tó rọ̀ gẹ́gẹ́ ní practice súfí ní Nàìjíríà ìtẹ́mìmọ̀ oní practice yẹ gidi tí ó fi ìsúbí pamọ́ sẹ́gbọ́n àwọn yóò kú jẹ́kújẹ́ náà kàn jẹ kankan lọ́wọ́ kan sókùn lásán àwọn àmẹ́ àmẹ́kìjì bá àà mashallah ó gbọ́ lórí ìsúbí gidi nítorí pé gbogbo ọ̀rọ̀ táwọn eléyìn bẹ̀rù pé a lè sọ o ẹni bá wọ́n rí o òun ó sọ ó lórí ju alùkùránì lọ ó sì ń lára gbogbo sẹ́tà àmọ́ sí lójoojúmọ́ lọ lára ọlá tó àfẹ́ bátínù àwọn àfá yòókù ẹ lọ bẹ́ẹ̀ lọ wọn bùkátà àdúgbò yìí ẹ bẹ́ẹ̀ lọ wọn ẹni tí bẹ́ẹ̀ lórí kò lé o tó bá sì rí fún ọ ọlá kó ṣe wà tí ẹni ọdún máa bí dáa kó bọ́ sí gbangba bí ẹjì bá ṣe bọ́ sí èjì kan wá ní òun wá ṣe níwà sí kọ́dà lẹ́kọ̀ọ́ ló ti ṣe ó ní sọ̀rọ̀tò lè fàátìhì ẹ̀yẹ mẹ́ta ń pè bẹ́ẹ̀ ni ó ní kò síṣẹ́ tí yàn lè ṣe tó tẹ sọ̀rọ̀tò fàátìrí ó wá sọ́rí pé ó ní kọ́dà ìrun tá ń kí sọ̀rọ̀tò lè fàátìhì olóra jùlọ ó mú wá gẹ́gẹ́ bí ẹ̀sáàmù èso yìí náà ni ó ní kọ́dà ìrun tá ń kí ó tún sọ pé lápèjúwe nísìn bóyẹ sọ́nà nù ó ní ọba kírun àṣùbà ọgbàládá kan tó bá sọ́tì fàtẹ́ kan ọgbàládá 100 ohun tó bá kí àílà ọgbàládá kan tó sọ́tì fàtẹ́ ọgbàládá 100 ó ní bó ṣe rínú ó wá kúfẹ̀ẹ́ Kùránì ó lẹ́ẹ̀gbọ́ tọ́nà sọ́rọ̀ Kùránì ni a jẹ́ pé àyà ló túbà ló yẹ sọ pé ó fẹ́ tú kùránì fún yín o ló yẹ pé tẹ̀fsílù súfí tẹ̀fsílù náà dán ni ayọ̀pá ló túbá yìí o mọ́sẹ́lù lẹ́dínà yóò fi kú na mọ̀wálà hun fi sàbílìlá ó lápèjúwe àwọn tí wọ́n máa ná owó wọn sójọ́nà tọ́lọ́wọ́n bá kàmọ́sálì hábà wọ́n lọ́dà gẹ́gẹ́ bí àpèjúwe erúgbìn ọkà bàbà àbíyangan ẹ̀hẹ́n ìháyà náà tàlọ́nà tí ó kù àmọ́sálẹ̀ hábà ẹ́ ṣàtùbákọ́ àlọ́wà ẹmà sí ẹ̀wà rúkẹ́ ẹ̀ ha àwọn kankan bẹ́rẹ̀ lánàá kò sáàrùn sáàtù gbàtánwà lọ́wọ́ olóòtà gẹ́gẹ́ bí ọkà bàbá tá a tó yẹ pé tó bá wù yóò ní siri méje ibi siri kọ̀ọ̀kan yóò mú ọkà bàbá mélòó 100 ni ó ní eh, yóò fi kúnnà fíṣẹ́ fílẹ̀ àtọ́sọ́ mẹ́rin ni sọ́ọ̀tù gẹ̀ẹ́nà bí mẹ́rin sọ́dápọ̀ tán wí mẹ́rin ni ó mì ní elu ó ní sàárà tọ́lọ bá jú yẹn bẹ́ẹ̀ ni sọ́tì fàtí lọ́bá sọ kìí ṣe sàárà wọ́n mọ́rọ̀ pé sàárà pé kọmọ́ lábò náà sọ sọ́tì fàtí náà sọ fútọ bá ṣe ọgbà uládàun ni kìí ṣe sàárà owó tẹ̀fsírùnù ọ ma sọ pípa náà pé kí ìbá náà ṣe wá sí ó mẹ́rin wá nínú Kùránì ẹ̀dàpọ̀ èyí tó mú wá yìí sínú Báìbù ti mú wá nínú Kùránì náà ni bọ́tí tí bẹ́ẹ̀ pé ṣe tọ́nà bá ń sọ lọ́sọ ló fi jẹ́ pé bá fi lè tú àlùkùrán pẹ̀lú màfúrù èyàn ní pass méjì ọlọ́run wá sọ́rọ̀ àwọn èèyàn ọlọ́run mọ́ sọ nǹkan mí ọ̀tọ̀ tó mọ́ sọ òun wá nílò àwọn tẹ̀síbá ìlọ́wọ́ tó pọ̀ in tó súra kan nù alkùnhàn ó ní ẹ̀hẹ́n ó ní inna Safa inna Safa wal Marwa ní sọ́fàgbà ọ̀nà wà ẹgẹ́ ń tú inna Safa ìrẹ́pẹ́ Safa walmarwa sọfá àti marwa apapapọ̀ wọn yóò tètè yíyọ sọfá àti marwa kí náà pẹ̀bẹ̀ ẹ̀rí pa àwọn alálàájì náà ń ṣe wọ́n ní àwọn alálàájì wọ́n sásàfá wọ́n sásàfá àti marwa òkè kan náà pè ní sọfà ní mọ́kà òkè kan náà pè ní marwa òkè yìí ó ní ìyá Ismail nígbàtí ń wá omi tí ó fi tọ́jú ọmọ rẹ̀ ń sá láàrin òkè yìí láàrin sọ̀fà àti mọ́rúwà ibẹ̀ ní ti ń sáré ló fi wá di súnnà náà fáwọn alálàájì wọ́n sáré láàrin sọ̀fà àti mọ́rúwà sọ̀fà ìlànà ọba ń sọ́nà al-Qur'an inna sọ́fà wal mọ́rúwà ẹ̀rí sọ̀fà àti mọ́rúwà min asha'airillah min sha'airi din lára àwọn àlámọ́ ẹ̀sìn ni ká sá sọ̀fà àti mọ́rúwà kèése nǹkan tó yẹ pé ìyá òṣìṣẹ́ ní kó sàdédé ó ti dígí ni lára àwọn alámẹ́sì tọ́lọ̀ fún ànábì ni ọlọ́wọ́ ni wọ́n mọ̀ ní hajjá ẹni máa ṣe hajji nínú yíó àwẹ̀ ìtamarọ̀ àbóṣe ń múra fala junaha alayhi kò sí ẹsẹ̀ fẹ́ tọ̀hún an yatawaffa bihima kó sáré láàrin méjèèjì ayàkùrá nínú ìtọ́nù bá sọ gangan nánú ìgbà náà eh, ìgbà tó wọ́n dé ó ní iná sọ́fà dájúdájú sẹ́wọ́n kàmálì dín nínú kùrán nínú kùrán tí wọ́n ti kí kàmálì dín ànàlè tábà sọ pé inú òkì rẹ̀ ni walmarwa àti sheu adam min ṣe ahìrìlá àwọn wòlí ọlọ́ wọ́n wọ́n mẹ́ni hajjá ẹni tí bá ń gbé lọ́rin àwọn ìtàmàrà àbọ́wásòwò ní lọ́rin owó gbẹ́bẹ̀ fàlájú náà ha aláìhì kò sí láì bí fẹ́ntọ̀ wọn ayàtọ̀ ọfà bí i máa kó fi sí àwọn méjì ayé wọn wọ́n wà láyé ni wọ́n sí láyé súnà ní kọ́ sí tẹ̀fsìrì lọ́nu ẹ̀ẹ́sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni tí ìbáwá sí kàmẹ́jọ ní àdúgbò àmẹ́ bọ́ì kan máa ń sọ wọ́n sọ́wọ́ búrò tèmi pé ẹgbẹ́ rẹ̀ kẹ́wọ́n tó pé ló máa ń sọ ní five years back àbí ègbò lẹ́pẹ̀ five years sẹ́yìn ó wà sí nínú àwẹ̀ báyìí náà tefsir ẹkọ̀ máa ń ṣe AIT lọ́ọ̀ dájú báyìí gbogbo tó bá ti ń sọ Yorùbá láyé olóòmọ̀ tó pọ̀tùmọ̀ gbọ́ AIT ó wá sí wá sí wọn ayà tó wà ní sọ́tù nìsá nítọ́nà bá fi ń sọ fún àwọn Ànábì sallallahu alaihi wasallam tó yẹ máa wà lójú ogun tó bá lọ sójú ogun ká nẹ́bí odúó káwọn sọ àbàtán tẹ̀lá nẹ́bí lógun kí wọ́n pínra sí méjì káwọn kan fèsì àwọn ọ̀tá àwọn tó wọ́n ń kírun lọ́wọ́ ni ọlọ́ni kò sí láì fi báwọn náà tó wọ́n ń kírun lọ́wọ́ kí wọ́n mú ìdá wọn kí wọ́n fi kọ́ ìjìká taliban sí súra ni òun ló tẹ̀lé súra táwọn alána tá àríwọ́ yẹn padà rí súra kọ́sùrù òun ló tẹ̀lé ìbílẹ̀ òkè ló ń wà sóyé ó ní àwọn tí wọ́n bá wà níbi ìrún náà kò sí láì fi ìdá wọn kán fi kọ́jìká àìbá àmà alérí kan náà wọn táwọn tí ó sáré ajálù wọn lójì kó fẹ́ lọ pọ̀tí ìgbọ́n bí wọ́n kírùn lọ́wọ́ ìjálù báyìí ìlú sáré yọ sí ni pa ayàpọ̀ àrẹ tí èkìtì pa tó túnù tẹ̀sí lónà ti sinú àwẹ̀ lásán fún pé gbogbo tẹ̀sí lọ́ máa lọ tẹ̀sí àwọn afáàsún náà oníwọ̀n wákàkiri kíra èyí tó tẹ̀lé wáyé lágbára pásádà fúnlá ọwọ́ tẹ̀lé lè òkè ló wà tó tẹ̀lé wáyé láwúyẹ ọlọ́ni wa in kunta fihim ìwà nẹ́bí tọba wà pẹ̀lú wọn fàkọ́mtà láhùn sọ̀láàtì kọ́ sì kírùn pẹ̀lú wọn kọ́ gbẹ̀rùn dé tọ́ kírùn pẹ̀lú wọn fàrítẹ̀kùn tọ́ ìfàtún mínìhùn kárí àwọn apá kan nínú wọn káàánú odó pẹ̀lú rẹ ma'aka wàlìyà kùdú asìlìhátàhùn kí wọ́n sì fi nǹkan já wọn kí wọ́n fi kọ́pa wọn ìtọ́lọ̀bá sọ kùnrin nìyẹn ayàpá ńlá káwọn gbà tẹ́jì gbà ó tú díẹ̀ ẹ̀rí ọkàn máa ń jáyàn àwọn kan bẹ tí wọ́n bá dé pàró a máa dì fúnpá ó lè tán fẹ́ lọ kírun wọn wà bọ́ọ̀lẹ̀ mo fi ọlọ́run rẹ̀ mẹ́rin tó ṣe rí ni awọ ọmọ tásí báyìí dé ó sì sàpàdà lọ́kàn ó wá sáré lẹ́wọ̀n padà mo ní kí ló ṣe bẹ́ńpọ̀ ni ó lóun lọ bọ́ pàró lẹ̀ ni ó fẹ́ fi kírun káàdì túmọ̀ rẹ̀ èyí tí ìbá ń fi wọn rẹ̀ pé ẹ̀yìn ẹ̀ tí gbọ́ ẹbọ yé tó ìgbó fẹ́ sọnù ó ní kò nídìí kẹ́ tó bọ́ pààró lẹ̀ mọ́ àyà ti wà tó ní kẹ́ mọ́ bọ́ kí o fẹ́ lọ kírun ọ̀wọ́n ń bọ́ pààró sí mẹ́lá rẹ̀ kalẹ̀ ọ̀wọ́n ń bọ́ oúnjẹ sí mẹ́lá rẹ̀ kalẹ̀ kò nídìí kẹ́ bọ́ àyà wà tó bá kí ẹ̀ àìlò aka ó ní pé ẹ lọ wo kí ni reason tọ́lọ̀ ń fi ní kí àwọn sọ̀hábà kí wọ́n fi dá wọn kọ́ apá kí ni reason jẹ̀mọ́ àwọn ọ̀tá lè fẹ́ rọ́lù wọn ní òjijì ìwọ́ tí wọ́n náà dé ó dé àti pàró torí àwọn ti lọ fi dé àwọn ọ̀tá ìyá àwọn ọ̀tá tó torí ẹ̀dẹ́ sáwọn ọ̀tá tó fojú rí ni tí wọ́n yọ̀ mọ́ sí ọ àwọn ọ̀tá tó lè fojú rí ni so inú atẹ́kùn náà wà so ọgbà àdèwọ́n náà ni wọ́n lè wá bọ́ lórí ìrún tẹ̀fsílù ti ẹnu bóhun tí wọ́n mọ́ sí tẹ̀fí àdáadáa nù ẹnìkan wá pè ẹnìkan wá pé eléyà ń sọ ẹlòmílẹ̀ ní rọrùn pamọ́ àáfọn láwọn ọba fẹ́ gba kẹ́ẹ̀tì méjì yọ lérí gbà èyí tó ti tútẹ̀ sí ìlú sọ́ọ̀tù bá bọ́ra ti sàárà tí mo sọ yẹn tó ti sọ́ọ̀tù bá ti wọ́n sọ ìbẹ̀ lérí fídíò báyìí mo lè fún ọ ẹlẹ́ẹ̀kejì òun náà lórí ọ́díò èyí tó fẹ́ sọ nísìnyí wọ́n wá ẹnìkan ló ń pè lórí fóònù ó ní sheik inú rẹ̀ dùn pàtàkì ṣe ó ní mo fẹ́ bèèrè bèèrè kan lọ́wọ́ yìí ni ó ní kí lọ fẹ́ bèèrè tẹ̀fsìrù kan mo gbọ́nà tẹ̀fsìrù yìí ma fẹ́ bèèrè ọgbẹ́ sí lóòtọ́ ìlànà tó bẹ́ẹ̀ abẹ́ ṣe mistake ó ní tẹ̀fsìrù wo ni ó wá sára tẹ̀fsìrù iná sọ̀fá wal Marwa ó wá káfún ọgbẹ́ ha àkọ́kọ́ náà kí n kọ́mọ̀ wọ́tọ́ sọ́rọ̀ náà sọ nímọ̀ nípa tafsir ẹni wá ní bẹ́ẹ̀ nínú ọba ìtàn pọ̀hàn ọ̀nà mẹ́rin tafsir pín sí ó bèèrè lọ rẹ̀ bẹ́ẹ̀ ó ní tafsir pín sọ́nà méjì tafsiru bil mahthur bá ti tóhun tafsiru bil ráyì àhá tí wọ́n bá ó ní bẹ́ẹ̀ ni bìráyì mọ̀mọ́mọ́ wà bìráyì mahmudu náà wà ó lè ní jẹ́mọ̀ bìráyì bìráyì wà èyí tẹ́mi tù ní bìráyì ni ó náà ní tafsiru bilkashf wọ́n gbé wá ní so bí ṣe ń wọ̀ yí ní ó alùsùnà ń mufti mufti mufti mufti misro tọ̀ntọ́wí àgbàfà misro ní nígbà náà ó ní tọ̀ntọ́wí pè mí ó ní kọ́dá kò tí ìjújẹta lọ wákàtí mẹ́ta òun lábí sọ lórí fóònù bí ṣe sọ́nà fún àbí àbí ẹ̀tọ́ gbọ́ nísìn èbí ṣe sọ́nà náà àbí kẹfà àpáwọ́ ma ó ní tọ̀ntọ́wí pè wọn ó ní tọ̀ntọ́wí sọ pé nínú tẹ̀sí tó dájú ó tẹ̀sí àwọn Áfíríkà ló fi amútẹ́ sírù nìyásí jáde bí sí ma ń tukù ha ní tó pé tẹ̀sírù èsù fi káṣfì ní ó ń tọ̀tọ̀ gbígbà wọlé tẹ̀sí tí ó se tó kéré rú báyàn ó ń tẹ̀sírù irú àwọn tẹ̀sírù wá pọ̀ ń gbòòrò mo wá sọ fún pọ̀lọpọ̀ ìlànà àbíjẹta pé àwọn tẹ̀sírù kan wá ń bẹ tẹ́pẹ́ àwọn àfáwò tẹ̀ fi bí kó máa tú kùránì bá wọn àwọn àfáà òkú ò mọ̀dé bẹ́ẹ̀ òun ni òjé kan fi sínú tẹ̀símù tafsir òun ni tafsir táwọn àfáà ti yí máa ń túlẹ̀ yìí bí àwọn sọ̀rọ̀ sí ẹwù bí àwọn ìwàṣẹ́ àgbáyé tafsir burúkú ń bẹ̀rẹ̀ àwọn eléyìí òun ni kéèyàn sọ pé ọlọ́run ọba ó dákọ kúlíkúlí nínú alukuhan kíyàn sọ bẹ́ẹ̀ sẹ́ẹ̀rí kọ́lọ̀ ọba dákọ kúlíkúlí kọ́ ní pọ́blẹ́mù ọlọ́run lè dákọ kúlíkúlí nínú kuhan tó yẹ pé inú àwọn ìrún oúnjẹ tí wọ́n dákọ ìrún táwọn jẹ lálìjẹ́ náà ni kúlíkúlí lè wà ń bẹ́ẹ̀ kìí sí kẹ́kọ̀ọ́ ní pọ́blẹ́mù ṣe bí ọlọ́run dákọ̀ ọsàn ó wà ní kùrán apple ó wà ní kùrán bẹ́ẹ̀dì ó wà ní kùrán carpet ó wà ní kùrán àbí bẹ́ẹ̀ kọ́ ìyẹn kọ́ ni problem ọlọ́run lè dákọ̀ kúlíkúlí ní kùrán nípa ẹmọ ẹgbẹ́ láti gẹ́ náà àbúkù òun ṣe tu ṣe pé àwọn abẹ́ pé bọ́lọ́run ti sọ pé bọ́lọ́run ti sọ pé kọ́dà kúlíkúlí nítorí sọ pé kúlíkúlí ló lóore jù nínú gbogbo tí ẹ̀mọ́ ń jẹ nínú àwẹ̀ báyìí náà ló ṣe tẹ̀sí ní sábúláyọ̀ kémẹ́ọ̀ bóyá òyìn kúlì ní òta ní ọkùn lówó ní ogé ọgbọ́ àfáàfá àpò olódí ẹ̀ okùn kọ́dà níjọ́ náà ó kó kúlíkúlí ojú agbó tí wọ́n ń fọ́ ṣẹgbádìgẹ̀ ló ti bó ti lá ẹ̀rọ kò sí ìkú rẹ̀ ó ní ọlọ́wọ́ pé kúlì yà yà lè kàbìrì kúlì wà láwùrán kúlì àtàrí àwọn àfọ́ọ̀mọ̀ pé yẹn lè ya wọ́n lè àwọn àlúmọ̀ anábì lè ya eléri ibú débẹ̀ oní ìjẹ́kọ́ fi síbẹ̀ torí pé tẹ́ẹ̀ sírù àwọn eléri ibú ni àwọn tani àwọn yẹ̀húdí àwọn náà máa ń túkọ́ ní báwọn ni wọ́n wo àyà Qur'an the word al-Qur'an tó ń ṣe dédé wọ́ọ̀dù tó ti sí dé èdè tiwọn náà wọ́n àfi gbónáwò rẹ̀ change al-Qur'an wọ́n àti tọ́lọ̀ bá ń wínú gbàtọ́lọ́ ní kúl kúl kúlí pèsè kúlíkọ́ kúlíkọ́ kúlí tẹ́sọ pé sọ ìtumọ̀ ìrìn lábánù eléyìn èé ṣe bọ́bá olú ti sáárì kúl kò ní túmọ̀ kúlí tí a tẹ́ bá ti ń ṣe olúwa ní ẹ̀dìdẹ́ kó mẹ́ ẹ má jòkó tì wọ́n o ọlọ́run tẹ́ bá ti jòkó tì wọ́n ẹ ti yẹlẹ́rí ń papọ̀ ìrìn gbogbo ń sínú náà náà ni ibi tó bá ti tẹ̀tẹ̀ sí báyìí ìwọ́n tó wá fi lè gbọ́ tọ́ ọkọ̀ mẹ́ ọlọ́ni pàyípọ̀ àtẹ́tí ń sọ yí pàyípọ̀ sínú lọ́jà náà ni ẹnìkan tó sọ ó ní ọlọ́wọ́ bá dákọ ọ̀fà inú kò hàn bí bá sì jọmọ ọ̀fà ó ti délé rí èèyàn mú ló ti á sọ wà mọ́ ní áọ́fà wà mọ́ ní áọ́fà lọ́nà bá sọ ó wá ní wà mọ́ ní ọ́fà ẹni bá lọ fà sẹ́gbà lè gbọ́ mo lè bọ́lọ̀ dáadáa ẹni bá lọ jẹ́ ọfà wà mọ́ ní áwọ́fà òun wà mọ́ ní ọfà ẹnìkan náà dé wà sí ládùúgbò tán pè ní kùtù ó bẹ́ sí wà sí mẹ́ ó wá ráwọn àwọn ọlọ́lá wọn àwọn olówó wọn mẹ́ ó ní à ẹ̀yàn ra kùtù ẹmọ̀ pé oríire ọlọ́nlá ẹ̀yà kùtù ẹ̀yìn ẹ̀ dáa nínú gbogbo ìjọ́tọ́nà ti ń dára yé ẹ̀yà kùtù lẹ́dáa jù ẹgbẹ̀rún wọn náà dùn àmọ́ tó wá sọ tọ́lọ̀ fi sọ bẹ́ẹ̀ ẹlẹ́bẹ̀ká sọ kó jáde ní sọ tí wọ́n ń ṣe ìfọ́tí fún ìyẹn tó tún gba ìfọ́tí mẹ́ta ọ̀dọ̀ àwọn màláíkà àwọn adáwó fún tán owó sí gègèrè wájú rẹ̀ ó ní kuntu khayra umma ukhrijat linnas àyàrá kuntu khayra umma ẹ̀yìn lóore jù nú àlèhùnmà ukhrijat linnas tọ́nà tí ń gbé jáde láyé náà àwọn èèyàn kuntu kùránì ní kúntùn òun ní kúntù tàbí a ní kúntù náà ni ṣe kúntù kúntù wá ní kúntù ti lọ rí nínú kùránì tí pàkátà náà bẹ́ẹ̀bẹ́ ní pàkátà ó ní fi pàkátà irú àwọn tẹ̀fsírù báyìí tẹ̀fsírù gbogbo ní gbogbo ẹgbẹ́ tẹ̀fsírù báyìí gẹ̀fẹ̀rí ni gbogbo ẹni máa ń tú àyà kùránì báyìí fàwúwà káàfìrù gẹ̀fẹ̀ rí lẹ́tọ̀ ọ̀hún torí pé ó ń ṣe tahrif ó ń ṣe tahrif ọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ ní pé kẹ́mọ yí èdè ọlọ́run èdè tọ́lọ̀ bá fi sọ̀rọ̀ ìtọ́ bá mú nínú láńgbéjì tí yí náà tí sáàdì wọn jọra wọn kẹwàá yí túmọ̀ rẹ̀ síbẹ̀ tí èdè ṣe túmọ̀ rẹ̀ onípe tahrif àwọn tẹ̀fsìrì náà nù nítorí lẹ́yìn tẹ̀fsìrì tó dáa jù ó ní tẹ̀fsìrì ẹ́ al-Mahthur pàtà àwọn Shamsuddin àti parí lọ báyìí ọmọ kan wọ́n sẹ́ parí wọ́n sẹ́ parí ní Markaz bóyá wọ́n lọ sí ilẹ̀ ìmọ̀ná but ó ti jáde rìn dáadé ní Shamsuddin

nítorí wá sọjọ́ náà pàtó sọ tí èrí tíwá òdé tíwá náà ti gbéra lágbà náà láàrùn pẹ́kàn gírí ní sọ ó ní àà ah, ẹ̀ democracy lọ́dún yìí káwọ tẹ̀fsíru ṣe Habib tí ó Habib tẹ tẹ̀fsíru àfáà ní bàbá yẹn kí wọ́n tẹ̀fsíru náà bẹ́yìn ò bá ti bá tẹ̀fsíru dé bẹ́ẹ̀ kìí ṣe mọ̀fásírù ìgbà tó sọ́jọ́ náà wà náà ó gbé àfáà làbíbù sẹ́ẹ̀rí èmi dẹ̀rẹ́ ìmọ̀ rántí nǹkan tí ó ní mo ti máa rántí ọ̀rẹ́ báyìí pẹ̀lú tẹ̀sí ìrà wíwo àà ah, ah. àtijọ́ náà tí pé mo sí ní ó gbóná tó ní mo kàn dáná mo kàn rágẹ́dì ó náà gbé àṣẹ ìwọ́nà tẹ̀ lára báyìí tẹ̀sí tẹ̀sí ó ní because kò sí bọ́sí ní tẹ̀sí mọ́ lónìí ọgbọ̀n mọ́ tú báyìí náà ni wọ́n bá ìgbà olúwa ní mo búra pẹ̀lú àwọn ẹ̀sìn nígbàtí wọ́n máa ń jálù àwọn ọ̀tá àwọn àyà ní bí mẹ́rin lọ lera wọn ọlọ́run ó fi àwọn ẹ̀sìn nǹkan gùn ló fi búra ó lágbí wọn sọ pé kí wọ́n máa fẹ́ tú lónìí fún wa kọ máa fún pé ẹ̀sìn pátákó ẹ̀sìn ọmọ mi ò lẹ́sìn rí wọ́n lẹ́sìn mọ́ àwọn àgbẹ̀kọ́ bẹ́ẹ̀ tàtẹ̀lẹ́sìn mọ́ láyé láyé ẹ̀sìn lẹ́mọ̀ tú ọlọ́run ọba tó dápọ̀ ẹ̀sìn ó ní hikima tó yẹ ká mú bí ẹ̀sìn àbíwọ̀ mọ̀ kí tírẹ́ẹ̀nì láwọn tírẹ́ẹ̀nì àbíwọ̀ amíwú ẹ̀sìn tó gbé hikima táwọn ọmọ ń bẹ̀ pẹ̀lú kẹsìn kò jọra wọn tírẹ́ẹ̀nì mọ́ sí ọmọ ogun tírẹ́ẹ̀nì lọ jagun ni ọmọ fi tírẹ́ẹ̀nì lọ jálùyàn ìjálùyàn bẹ́sí máa ń jálùyàn gan hikima kan dọ́tọ̀ tẹ́bá tẹ̀fẹ́ mú tó ẹbí jọba ẹ̀mú tó ṣe dédé rẹ̀ náà ni kọ́dà kọjá kọ́ dákọ̀ rẹ́kọ̀tì àbí àwọn tààkì kí wọ́n dákọ̀ tírẹ́nì pé tírẹ́nì máa ń sáná torí pé ọlọ́nà tó pé òun fi bí ẹsẹ̀ sí bí jẹ́ máa ń ta iná òun fi búra wọ́n ní tírẹ́nì náà ti máa ń tẹ̀fsìrì burúkú ni lókè tẹ̀fsìrì tó dáa tó ní fọkànbalẹ̀ àtẹ̀fsìrì bilmafu tẹ̀fsìrì ráyìí náà máa wọlé kọ́dà yìí máa ń dáa ju tẹ̀fsìrì àwọn ẹni ìṣúwájú lọ nígbà àfáwà arínú àwọn mọ̀kásùnà àṣírí nínú àwọn àfá àwọn àfá gbàtàwà yìí tó yẹ pé wọ́n ṣe tẹ̀fsírù kan tẹ̀fsírù wọ́n sì kún ojú tàwọn ẹni sáájú lọ àwọn ẹni ìsájútà ń sọ yìí wọ́n ṣe sọ̀hábà wọ́n ṣe tábì yìnyìn àwa táwa lónìí alẹ́ sí tẹ̀fsírù tí ìbá nímọ̀ débẹ̀ ni òkè sẹ́rù mi o àbí èmi ò sí tẹ̀fsírù o èmi ń ka tẹ̀fsírù àfà fún yìí ẹgbẹ́ táwa bẹ́ẹ̀ ní sí yìí ní ti tẹ̀mí kún táwọn àfà ní sẹ́kìnì yìí onímọ̀ ká èmi ẹ sí àfà àìrímọ̀ rárá wá sí tabari ni wallahi ẹ̀ka na jòkó ni ayé de, kéwú débi pé kásìkí ni yìí wallahi ká máa sí wáàsí àgbàtà rẹ̀ tí ó sọ kí buwá máa yẹ lérí gúlẹ̀ kan náà tó yíta àbá ti rẹ̀ tí ó máa sọ ọ̀rọ̀ bàbá àwọn èèyàn gbogbo àpáta gbogbo àlúmọ̀ yà máa jẹ́ kí ni a máa jẹ́ lérí gú ni àmọ́ tàbá ti ráhàn sọ pé dáa bí mo ṣe mọ̀mọ́ ẹnu tí mo mọ̀mọ́ náà ìmọ̀ sọ ìjẹ́ àgbákò ni wọ́n ti gbé kó lọ́rùn wa kò sẹ́lẹ̀ fún wa lọ́rùn wa so irú wa báyìí tán jáde tán ṣe wáàsí tán bá rí bìtẹ̀ báyìí náà tán ṣe wáàsí wọ́n èsà fún èsà fàtẹ́jọ́ mọ́lẹ́gẹ́ bìtẹ̀ báyìí náà ẹsẹ́ alìúmọ̀ yìí ni wọ́n sẹ́gẹ́ nìyí ni wọ́n rẹ́ kú fún wa káàbà sí ọlọ́ọ̀bá ó ti kó lẹ́sẹ̀ ó ti di fárúkú kìfáyà fún wa ó ti kó ní fárúkú àìn mo ti lọ́bẹ̀ á ah, ọjọ́ ti lọ ẹ̀yìn sáré kan kúrò lẹ́yìn mo ti lọ́bẹ̀ àbíbùbò àti kó náà àbíbù náà okay fine a rí náà àwọn àṣírí nínú àwọn àfá àgbàlódé àwọn àfá àṣí tẹ́pẹ́tẹ̀ sírù wọn ó lè strong ju àwọn àfá àtijọ́ lọ tàbá sọ àwọn àfá àtijọ́ bí àwọn Málíkì àǹkó àwọn bírò kẹfẹ́ẹ̀rì ayàkànbẹ́nu Kùránì aya tí mo kàlẹ̀ kan pé wanzanna ilayka dhikr litubayyina linnas ma nuzila ilayhim ọlọ́ni ọlọ́run bá lásọ àdíkì kalẹ̀ fún ọ àdíkì tàtọ̀ kalẹ̀ fún ọ yìí a sọ kalẹ̀ fún ọ nẹ́bí lìtùbá yìí nẹ lìnàs òun lọ́wọ́n bí sí àlàyé fáwọn èèyàn ma ló zìlá ilé ìta sọ kalẹ̀ fún wọn ẹ pé ó sọ àdíkì kalẹ̀ ó sọ méjì kalẹ̀ ìbéèrè pé nǹkan méjì tẹ́sọ̀ só lè jẹ́ kankan náà ìbéèrè pé ẹlẹ́ẹ̀kì tán dákọ̀ yẹn alùkùránì ni ǹjẹ́ àdíkìrú mẹ́yẹn tọ́lọ́nà sọ̀kalẹ̀ só lè jẹ́ alùkùránì lọ́nà ni a sọ àdíkì kalẹ̀ fún wa nẹ́bí òun náà ma fi sàlàyé alùkùránì tàà sàkalẹ̀ fún wa sí àdíkìrú yẹn lè jẹ́ kùrán bẹ́ẹ̀ bá lọ gbogbo tẹ̀sùrù àwọn àfà kùránì wọn tó náà ẹlọ́gbùn kẹfì tọ́bárí bí àfà wọn rahimahullah bitani alfawzan ofemi àwọn nìkè sí alkuhan hadithi ni tabanika wo náà torí àwọn ayé àmì náà tó wá wánà tánà sàlàyé tó yáwọn pé hadithu ni tó tẹ̀sí tó kú tó wọlé mẹ́ni ti hadithu ni ìwé lẹ́yìn náà tẹ̀sí rùbìrá ayé ni ó dẹ̀ wọlé bẹ́ tó kẹ́ ọlọ́ni wà ń zẹ́ ní ilé ka àwọn náà la sọ hadith kalẹ̀ fún wa nẹ́bí lìtùbá yìí nẹ́s hadithu yìí òun lọ́mọ fi ṣe àlàyé fáwọn èèyàn mànúsílá ilé ìhìn ìtàsọ̀kalẹ̀ fún wọn anábì náà wá sọ bí ọ̀rọ̀ rẹ̀ ó ní òtítù alkùrán wọ́n fún mi ní alkùrán wọ́n òtítù mithlahu máa wọ́n tó fún mi ní nǹkan míì tó jọ alkùrán pẹ̀lú kùrán kí lè ní wọn ma jẹ́ jẹ́mà alhadithu ló pé èyí tó wọlé bẹ́ẹ̀ ó ní tafsiri ti àwọn ọmọ asirin ó kọ́ ìrẹ́ ti وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك لا إله إلا أنت حمدك السلام عليكم awoni ya ka meta wala wani shi koya wala ta bari da ku si bi da lati ba sura ne ta ga ba